wọ́sowọ́sowọ́bí wọ́bí wọ́sowọ́s ẹ̀yin tẹ̀mí ọ̀yá ẹ̀kọ́ online Miliki Express lẹ́tọ̀ ètò ní Miliki Express bẹ́ẹ̀ ni inú oṣù wo la wà yìí oṣù ìfẹ́ ni ó yá mo róhun tó dùn mo rẹ́ni kejì mi ẹ́ gírígírí ló ń ṣe mí like butterflies in my belly koríko sùn kò jẹ́ kó mú ẹ má bá mi yà ọ́ ọ̀rọ̀ ìfẹ́ láyé bí àdánwò ni bẹ́ẹ̀ nínú oṣù ìfẹ́ òun la wà yìí àyájọ́ ọjọ́ olólùfẹ́ yẹn valentine àwọn kan á tún pè valentine modantine stantine gbogbo ṣantine valentine àyájọ́ ọjọ́ ìfẹ́ ó kújọ́ méjì sísìn mo mọ̀ pé àwọn èèyàn ti ń gbáradì sílẹ̀ ẹ mo kí n pé ẹ kú gbáradì o mo kí gbogbo ojú tó wò mí dádì mọ́mì lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà lónílé àti lálejò mo kí káàbọ̀ sórí àkọ́tún ètò wa ètò yín Miliki Express ètò tó làmìlaka tó gbáàsì tó dúróore tó nà tó ṣaprápá tó gbáàsì ìgbàkúgbà tẹ́ bá dẹ̀ ti rí mi tí mo yọ pẹ̀lú ètò náà orúkọ mi ò yí padà èmi gangan lápè ní Ayọ̀dèjì ọmọ bíbí inú ògùn kọyà èmi náà ní méjì ìṣọyọmọ gbébèrè ìtàfowórà abídí abídí gbéni obìnrin ògbéni ọmọ balógundòdò ń dáwà ọmọ káwò kábíyèsí o bẹ́ẹ̀ ni o mo kí gbogbo yẹn àti ẹ̀yin tájọ pàdé ní ọ̀sẹ̀ tó kọjá àtẹ̀yin ń wò mí fún ìgbà àkọ́kọ́ Miliki Express òǹgbọ̀ngbọ̀n lẹ̀ ń wò yìí ẹ má máa mí ìsẹ̀ f fún kankan nǹkan ètò tó ṣe kí n tó gba ètò tó ní kìmínú ẹ̀yìn tẹ́ bá dẹ̀ ti rí mi ọ̀kan làwọn Miliki Express adéorí gbogbo wọn bẹ́ẹ̀ ni adéorí gbogbo wọn pátápátá òun ló ń bá yín sọ̀rọ̀ ọmọ pupa bíi táyà Melanie pọ̀pì ẹ bẹ́ẹ̀ ni kí ni wọ́n á pò pọ̀ fún yín lórí ètò lé ni mo tún ti dìípọ̀ mo ti jọ́ pọ̀ ẹ mo máa ń kọ́ ní ìpele tí màá ti sọ̀rọ̀ nípa àkòrí èyí tí mo mú wá fún yín ní èní abala kejì màá ní àǹfààní àti sọ̀rọ̀ nípa celebrity gist apá kìíní apá kejì àtúnṣeré lọ sórí títì bẹ́ẹ̀ ni ẹ̀yìn tó dẹ̀ wá kásẹ̀ gbogbo ẹ̀ ńlẹ̀ ọ̀rọ̀ àmọ̀ràn kan tí a dẹ̀ máa fi kásẹ̀ ìsòrílẹ̀ ṣùgbọ́n ní gbogbo ẹ̀ ṣe ń lọ nípele nípele a máa fi àwọn orin yẹn àwọn orin tó ń lọ gangan lọ́wọ́ orin tí wọ́n ń sọ a máa fi gbà a máa fi gbá látẹ̀yìn tí bá ṣe wá mú ètò yẹn lẹ́sẹẹsẹ kẹ́ máa mẹ́sẹ̀ ijó yẹn kẹ́ máa mú gùn torí tó bá ṣe bọ́ sórí agbo báyìí ó yá kíákíá ẹ bẹ̀rẹ̀ ijó yẹn kẹ́ máa gbé bọ́ọ̀nì kẹ́ máa zankun yín kódà kẹ́ máa tẹ̀sùmọ́lẹ̀ kí sùmọ̀ pé ẹ̀ ń tẹ̀ mọ́lẹ̀ ẹ̀ sì gbọ́ kó tó dé pé mo kọ́ ọ lọ agbami ètò mo mọ̀ pé èèyàn á sì máa gbáradì ń pé níbo mo fẹ́ lọ lásìkò valentine yẹn bẹ́ẹ̀ ni ẹjẹ́ ti jama àwọn ẹbí wà tí ó ti wà lọ́kàn tèmi tèmi ti wá rò ń pa ah, ibi tó dẹ̀dá tí wọ́n lè mú olólùfẹ́ ẹ̀ lọ ni ẹ wò ṣẹ́ rí ó ti èyí tá ti ẹ̀gbọ́n nígbà a fẹ́ lọ raṣọ lọ́tẹ̀ yìí a fẹ́ lọ ṣe gbá kan a fẹ́ lọ sódò ẹ ti gbìyànjú nǹkan tuntun ẹ jẹ́ àtúwìsì tẹ̀ ẹ́ ó ti pẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì ríbi tó ṣe ń pa màálù ẹsẹ̀ gbé olólùfẹ́ obìnrin kẹ́ gbé lọ sábà tí ọ̀ kó tẹ̀ lọ́wọ́ bọ́ ṣe ń pa màálù màálù gbogbo ìfun ẹ̀dọ̀ fún gbogbo nǹkan tó ń jẹ yẹn kó rí bọ́ ṣe ń bọ́ ṣe ń pa màálù ṣẹ́ṣẹ́ wà ń bẹ̀ ni ṣé ẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ ẹjọ́ ṣé mo jẹ̀bi no kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ ẹ tó bá tún nípò òun ti lọ yẹn kó lọ sí nepa ọ̀fíìsì àwọn míì wọn mọ bí tí wọ́n ti ń san wọn mọ báyẹn báwọn èèyàn ṣe ń sanwó ná kó tẹ̀ díẹ̀ kó tún délé àwọn nepa ẹ wò pé kí ni mò ń sọ yìí ẹ bẹ́ẹ̀ ni tẹ bá wá parí gbogbo ẹ ẹsẹ̀ lè gbìyànjú oúnjẹ ìbílẹ̀ ẹ oúnjẹ ìbílẹ̀ kan wọ màmá pùtù kan kẹ ẹ wá oúnjẹ ìbílẹ̀ kan kẹ ẹ gbé kí ṣe gbẹ náà ni fried rice and chicken and salad ẹ̀yin ọkùnrin ẹjọ ẹjẹ fi tó yín létí kò ń ṣòbìnrin nìkan ló máa gbẹ̀bùn ẹ̀yin náà ẹni pé ẹ gbẹ̀bùn àsìkò ìfẹ́ ni kò dẹ́ ń ṣe àsìkò ìfẹ́ láàrin ọkọ àti ọkùnrin àtobìnrin nìkan àbí àwọn olólùfẹ́ méjì ó gbọ́ ó yẹ kó kárí gbogbo àwọn èèyàn pátápátá ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún ẹ̀wọ̀n ó fìfẹ́ hàn ṣé nǹkan tó tiẹ̀ máa múnú ẹ̀dùn ó lè jẹ́ pé òun jáde ni ó ń rí ẹnìkan tó yẹ pé ó nílò ìrànlọ́wọ́ ẹ̀ ṣe fún ó lè jẹ́ ẹni tó wà ní àyíká ẹ̀ ó mọ̀ pé ó nílò ìrànlọ́wọ́ ṣe fún kojú yẹn lọ àyájọ́ olólùfẹ́ ni kò ń ṣe àyájọ́ pé kí ọkùnrin àtobìnrin nìkan kó máa dá sùn sínú ilé kó wà nílé kó jáde lọ fún shopping irọ́ kò ń ṣèyẹn nìkan ẹ fìfẹ́ hàn bí ò tiẹ̀ ju ẹnìkan tí ẹ bá tiẹ̀ gbìyànjú ó ṣe fẹ́yàn mẹ́ta ẹnìkan ṣe fẹ́yàn mẹ́ta á kárí kíní yẹn á tàn káàkiri àwọn kan á mọ̀ pé bẹ́ẹ̀ ni àsìkò valentine ti ọdún yìí kò yẹ bẹ́ẹ̀ ni èmi náà dẹ̀ ṣe tèmi lápá ibi tí mo wà ṣùgbọ́n kọ́sọ́ ni pé akọlù agbami ètò báyìí ká tó kọlù agbami ètò ẹ̀yìn kan tí mo ń gbìyànjú àti sọ fún yín bẹ́ẹ̀ ni pé ẹ fìfẹ́ hàn ìfẹ́ ó ṣe kókó ìfẹ́ làkọjá òfin kọ́sọ́ ni pé akọlù agbami ètò òórùn làkọ́ fẹ́ fi dànsì ẹ jẹ́ ká lọ bẹ́ẹ̀ ni ja o ja o ta ọjà o o o ẹ ó yá gbé mi dìde ẹ jẹ́ lọ́gbọ́ já ọ láti ẹnu Kiss Daniel bẹ́ẹ̀ ni já ọ láti ẹnu Kiss Daniel mi ti kúrò mi ẹ̀yin tèmi ó yá ẹ lọ jẹ yẹn irú ẹ̀rí rárá kò tí ní pé kọ́ máa ti pàdé èèyàn bíi ọgbọ̀n tó jẹ́ pé ó bá wọn sọ̀rọ̀ lójúkójú ká máa tó sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ń wò wọ́n oríṣiríṣi èèyàn ló ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn àwọn míì dẹ̀ rí ṣọwọ́ bá wọn sọ àwọn kan wà tó jẹ́ pé ọ̀nà bó ṣe fẹ́ di aya arákùnrin yẹn ló máa wá jẹ́ pé wọ́n kàn fẹ́ jẹ́ ń bẹ̀ pé ó yá o hello babe hello dear lóòótọ́ dẹ̀ lè jẹ́ pé ọkọ ò ní nǹkan kan lọ́kàn ṣùgbọ́n ìgbà tí ìwọ ìyàwó tó yẹ pé onítẹ̀lọ́rùn wá gbìyànjú àti lọ wo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó bá rírun nǹkan bẹ́ẹ̀ tó bá jẹ́ pé obìnrin tó yẹ pé onígbóná ra ni àbí òjòwú ni ibẹ̀ lè ti nǹkan lè ti bẹ̀ bàjẹ́ ó lè tibẹ̀ bàjẹ́ nítorí òun ò rárá mu sí àwọn obìnrin wà àwọn obìnrin míì wà tó jẹ́ pé ọpọlọ wọn ò gbé irú nǹkan bẹ́ẹ̀ yẹn kàkà bẹ́ẹ̀ kọ́ má kúkú dábàá àti déédéé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn àwọn ọkùnrin míì wà tó jẹ́ pé irú ìyàtọ̀ kọ sáwọn obìnrin míì ó lè jẹ́ pé ibi iṣẹ́ ló ti pàdé bó ṣe jẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ yẹn bóyá ìṣẹ́ tó máa fi ń bára wọn sọ̀rọ̀ ó lè ní pé à ìyàwó mi kí lè ní máa ní pé ọkọ mi ìyẹn lè ní lè ní pé bébì mi lè ní lè ní pé olólùfẹ́ mi tí nǹkan kan dẹ̀ sí láàárín wọn ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìyàwó ó wá gbìyànjú ó lè ṣẹlẹ̀ lọ́dọ̀ obìnrin náà tó jẹ́ pé obìnrin náà ó máa ní ẹlòmíì ibi iṣẹ́ tó jẹ́ pé wọ́n máa pè pé ẹni báyìí ọkọ ẹni o ẹni báyìí boyfriend ẹni o tó jẹ́ pé tó jẹ́ pé tó bá fẹ́ kíra wọn kódà lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gan nígbà hi baby hi love tí kò dẹ̀ sí nǹkan kan láàrin wọn ṣùgbọ́n irú nǹkan bẹ́ẹ̀ téèyàn bá ti wá ń fojú sí i téèyàn bá ṣọ́ra téèyàn bá farabalẹ̀ ṣe èèyàn lè ṣìwàwù èèyàn dẹ̀ lè ṣí ẹsẹ̀ gbé mo lè sọ lórí àkòrí yẹn ni ó da ní apá kan kò dẹ̀ da ní apá kan ìwọ́n tó mọ̀ pé iṣẹ́ ò fàyè gbà bí irú èèyàn tí wọ́n jẹ́ kò fàyè gbà máa wulẹ̀ dábàá ẹ̀ pé kí olólùfẹ́ obìnrin kó máa ní àṣẹ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ àti obìnrin náà tó bá jẹ́ pé ìwọ náà iṣẹ́ ògbà ààyè nǹkan tó ń ṣe ògbà má ò lè gbà kó olólùfẹ́ ọkùnrin kó ní àṣẹ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ kí ìjà má bàa sí kó má di pé èní ìjà ọ̀la wàhálà ẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run ní da inú ilé gbogbo wa rú. lẹ́yìn tẹ̀sí máa gbọ́ ilé oorun wọn lábẹ́ lọ́jọ́ sí ẹ ká lọ gbọ́ Risky láti ẹnu Davido featuring popcorn ẹ̀ bẹ́ẹ̀ ni nítorí nǹkan tá à ń sọ yìí náà ó Risky ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ gbọ́ Risky láti ẹnu Davido omi risky pàdé whisky ẹnì kìkì gbogbo ẹni kìkì gbogbo ẹni risky gbogbo ẹni risky bẹ́ẹ̀ ni ọdún ikú ẹ risky láti ẹni Davido featuring Popcan ẹ bẹ́ẹ̀ ni risky ṣé ilé ayé ìgan risky ni gbogbo nǹkan tá à ń ṣe láyé ó risky ìrìn àjò ń gbà kàn rìn láti ẹnu ọ̀nà ìta wọ inú ilé bẹ́ẹ̀ ni ó rísìkì ṣùgbọ́n ọlọ́run ló ń kó wa yọ ẹ̀ bọ́lá dẹ̀ ṣe ń kó wa yọ náà a sì máa kó wa yọ. lórí abala tí máa ń súnkọ ìwọ̀n náà ni abala celebrity gist ó yá kí ló ń ṣẹlẹ̀ gangan lórí abala celebrity gist òun náà ni mo wá súnkọ yìí kí ni o tí mo fẹ́ já yín sí kí ni o tí mo ti ní àǹfààní àti rí ìgbà tí mò ń wà ká jẹ́jẹ́ mi tí mò ń wà ká jẹ́jẹ́ mi ni mo ní àǹfààní àti rí OBO David Adeleke tí gbogbo wa mọ̀ sí Davido aka Badass ẹ̀ ń bẹ́ẹ̀ ni ìgbà tí mo wá rí mo rí ní Dubai ibi tó ti lọ fún ayẹyẹ ìgbéyàwó ẹ̀gbọ́n ẹ̀ ń bẹ́ẹ̀ ni ayẹyẹ ìgbéyàwó ẹ̀gbọ́n òun àti ìyá Ifeanyi ìyẹn ìyàwó ẹ̀ tí wọ́n má tọ́jọ́ lọ fún ìgbéyàwó yẹn ìgbéyàwó wọn ó ní kí mi Dubai gangan ló ti ṣẹlẹ̀ ẹ̀yin ẹ̀ mọ̀ mo wà ń bẹ́ẹ̀ ẹ rí mi àtẹ bá wọnú àwọn àwòrán ẹ sáà rí mi ní apá kan níbi ibinú píksọ̀ yẹn ẹ rí mi níbi ọwọ́ ẹ̀yìn níbi ọwọ́ ẹ̀yìn ẹ mú wọ́ bíi ankara ankara bíi toilet brown tẹ bá wọ kọ́lọ̀ yẹn toilet brown ni ó ti yé ibẹ̀ tẹ bá ti rí mi yẹn ẹ kọ point ni màá dá yín lò láti yẹn bẹ́ẹ̀ ni mo wà ní wedding yẹn kò tún bá tọ́ síbẹ̀ ọ̀ṣẹ́ wá rí ìgbà tó kọ́ pàdé mi níbi wedding yẹn tí mo kọ́kọ́ rí yẹn wọn ò wá parí ẹ̀ síbẹ̀ ìṣẹ́ wá rí tó wà lọ parí ẹ̀ sí ilé ijó yẹn club bẹ́ẹ̀ ni Ìyá Ifeanyi ìyẹn Chioma àti Davido wọ́n tún wọ club ẹni ijó ìbá bẹ̀rẹ̀ ibẹ̀ ni mo ti rí Davido àti Chioma hmm. ọmọ tí ọmọ kan ti jábọ̀ ṣùgbọ́n ọmọ kan wọ́n ti bí ọmọ kan ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó bí ọmọ ẹ̀ lè bílíìmù pé Chioma ló ń jó fún Davido yìí nǹkan tí mo sọ yìí ó máa yẹn lẹ́nu tó bá sọ pé Chioma yẹn ni pé irọ́ ni àfi ìgbà tí mo dẹ̀ rí fọ́nrán yìí pé ah Davido máa re Chioma rè mo kọ́kọ́ rò bí wọ́n pé náà àwọn obìnrin tó máa ń jó náà àwọn fídíò tó máa ń ṣe irọ́ o chioma gangan ló jó fún davido nínú club ah ẹ mọ òun pé ìyá tó ti bímọ ah ẹ bẹ́ẹ̀ ni wọn ò fẹ́ kọ́ fọwọ́ rán wọn sẹ́yìn kò fẹ́ kẹ́nìbọ̀dì wá gbà ṣe òun ṣe bẹ́ẹ̀ ni mo ti ni àǹfààní àti rí davido àti chioma ibi tó ti ní pé kó ti fi ti club kó fi kásẹ̀ ti ìgbéyàwó ti ẹ̀gbọ́n wọn kó fi kásẹ̀ ńlẹ̀ ẹ bẹ́ẹ̀ ni apá kìíní ti celebrity gist èyí tí mo ní àǹfààní àti rí nìyẹn lẹ́yìn tẹ̀síwá gbọ́ ilé oorun wọn la fẹ́ lọ jó sí ẹ jẹ́ ká lọ gbọ́ lò láti ẹnu Larry Gaga featuring Wizzy wizzy wíṣí Wizkid ẹ̀bẹ̀ ni lò láti ẹnu Larry Gaga. ẹ káàbọ̀ padà yín tèmi ẹ̀bẹ̀ ni lórí Miliki Express òun náà ni a ṣì wà lórí abala tí a wá sunkọ yẹn abala ti celebrity gist apá kejì kí ni ohun tí mo dẹ̀ fẹ́ já yín sí Tẹ́mi Ọ̀tẹ́dọ́lá tó jẹ́ àbúrò DJ Cuppy ẹ̀yẹn náà ọmọ Ọ̀tẹ́dọ́lá ẹ̀ Tẹ́mi Ọ̀tẹ́dọ́lá òun àti olólùfẹ́ tó jẹ́ gbajúmọ̀ olórin tilẹ̀ nàìjíríà Mr Eazy ẹ̀ wọ́n ṣe ayẹyẹ ọdún mẹ́ta táwọn méjì ti ń bá eré ìfẹ́ wọn bọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n gbé sórí ẹ̀rọ ayélujára wọ́n dẹ̀ kíra wọn pé hmm, ọdún mẹ́ta kò ń ṣe kékeré ah, ah, ẹ wo kò rọrùn o gbajúmọ̀ olórin àti Tẹ́mi Ọ̀tẹ́dọ́lá tó jẹ́ àbúrò gbajúmọ̀ àwọn DJ DJ yẹn DJ Cuppy ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn Tẹ́mi Ọ̀tẹ́dọ́lá àti Mr Easy wọ́n kíra wọn pé ó pọ́ pọ́nú mẹ́ta o gbogbo ẹ̀yin side look ẹ̀yin abẹ́lẹ́jàyán ẹ gbàgbé o àṣìjọ wà pọ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ ń rò pé kó bàjẹ́ ẹ̀yin rọ̀ àṣìjọ wà pọ̀ nǹkan tó ń jẹ́ ká mọ̀ DJ Cuppy bá wa bọ́ sí orí picture yẹn kí ló wá sọ ó ní gbódà ìpòhùn náà lọ́wọ́ ọkọ̀ àwọn onípò wọn àlọ́wọ́ kọ̀ mo dẹ̀ ti ń fojú wo ẹni tó jẹ́ pé ó ti ń fojú wo DJ Cuppy látijọ́ yìí pé ah mo mọ̀ pé bó pẹ́ bóyá bó pẹ́ bóyá talent mo sèyí náà ní Bra Shaggy Parasite mo ti fojú wo ti fojú sí DJ Cupping lára láti jọ ìbó ti ẹ̀yẹ pa àwọn táwọn fojú sí lára gan pọ̀ ẹ bẹ́ẹ̀ ni àpọ̀ <laughs> nǹkan tí mo rí tí DJ Cupping tó wá kọ nìyẹn o ó ní kódà ìpòhùn náà lọ wá olólùfẹ́ ọkùnrin kóun náà máa gbé gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ lórí ẹ̀rọ ayélujára èyí tó dẹ̀ ṣiṣẹ́ ìkejì tí mo fẹ́ já yín sí òun náà ni gbajúmọ̀ adẹ́rìn-pòṣónú ay comedian òun àtìyàwó ẹ̀ wọ́n kí ọmọ wọn pé ó kọ ayẹyẹ ọjọ́ ìbí lórí ẹ̀rọ ayélujára ẹ̀bẹ̀ ni wọ́n kí ọmọ wọn jòjò lóbìnrin rùmùrùmù arẹwà omidan rékelẹ́wà wọ́n kì í pé ó kọ ayẹyẹ ọjọ́ bí ẹ bí ó ṣe ṣayẹyẹ ọjọ́ bí ìgbà ọdún ọdún kan ni wàá ṣe hundred wàá ṣe two hundred wàá dẹ àwọn òbí adẹ pẹ́ láyé láyé láyé wọ́n á jẹ wọn ọmọ ẹ bẹ́ẹ̀ ni ìwọ náà fúnra rẹ náà wàá dàgbà wàá dògbò ìwọ náà dàgbà dé ibi tí àgbà ń dàgbà dé ìwọ náà lọ́kọ tiẹ̀ wàá bí àwọn ọmọ tiẹ̀ láṣẹ Elédùmarè lẹ́yìn tẹ́sí wọ́n gbọ́ ilé orin wo la fẹ́ lọ jó sí orin wo la fẹ́ lọ dáńsì àti ẹ jẹ́ ká lọ gbọ́ promise láti ẹnu Simi featuring Adekunle Gold ó yá promise me ah, you'll be there for me. ẹ dára gbọ́ promise láti ẹnu Simi featuring Adekunle Gold.